إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان اصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمة الله وبركاته موقف الإسلام من التصوف ìhà tí Islam إلى ناسوفي ìlànà Sufi ní orúkọ Allah gbogbo ọpẹ́ ń jẹ́ ti Allah dájúdájú ọ̀rọ̀ tó jẹ́ òdodo jùlọ ni ọ̀rọ̀ Allah ìmọ̀nà tó lóore jùlọ ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú jùlọ nínú àlámàrí ẹ̀sìn ni èyí tí àwọn tí kìí ṣe ànábì bá dálẹ̀ sínú ẹ̀sìn Allah àlámàrí ẹ̀sìn èyí tí àwọn tí kìí ṣe ànábì bá dálẹ̀ sínú ẹ̀sìn Allah ni àdádálẹ̀ ìṣìnà ni gbogbo àdádálẹ̀ inú iná sì ni gbogbo àdádálẹ̀ máa gúnlẹ̀ sí kí ìkẹ́ Allah àti ìbùkún rẹ̀ máa bá ànábì wa Muhammad àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àwọn kókó ọ̀rọ̀ mẹ́wàá kan nìyí tí a ó fi mọ ìhà tí islam kọ sí ìlànà sufi kókó ọ̀rọ̀ kìíní oríkì ẹ̀sìn islam wà nínú alukur'an àti hadith kò sì sí oríkì ìlànà sufi nínú alukur'an àti hadith àmọ́ ṣá oríkì ìlànà sufi wà ní ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan tí ó wà nínú ìlànà sufi lórí irú ìlànà sufi tí irú ẹni náà bá wà nínú àwọn tọ̀ríkọ̀ súfí. nípa bẹ́ẹ̀ bí àpẹẹrẹ oríkì ìlànà súfí ní ọ̀dọ̀ àwọn onísúfí tìjáníyà ó yàtọ̀ sí oríkì ìlànà súfí ní ọ̀dọ̀ àwọn onísúfí kọ̀dìríyà oríkì ìlànà Sufi ní ọ̀dọ̀ àwọn onísúfí kọ̀lẹ̀wàtíyà ó yàtọ̀ sí èyí tí ó wà ní ọ̀dọ̀ àwọn onísúfí tìjáníyà àti àwọn onísúfí kọ̀dìríyà àníṣe oríkì ìlànà Sufi ní ọ̀dọ̀ ìkọ̀ọ̀kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyẹn ó tún yàtọ̀ sí oríkì Sufi ní ọ̀dọ̀ àwọn onísúfì mìíràn ìlànà súfì ó sì lé ní àádọ́rin ìlànà àbájáde èyí ni pé ìfẹnukò wà lórí oríkì ẹ̀sìn Islam nítorí pé alukur'an àti hadisi ló fún wa ní oríkì ẹ̀sìn Islam àmọ́ ìyapẹ̀ẹ́nu pọ̀ púpọ̀ láàrin àwọn onísúfì lórí oríkì ìlànà sufi nítorí pé ìlànà ìròrí ọmọnìyàn ni ìlànà sufi oríkì ni ìtumọ̀ pàápàá tí a lè fún nǹkan kan àti bí nǹkan náà ṣe rí gẹ́lẹ́ ní ìsọníṣókí ní ìsọníṣókí rẹ̀ àti ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. àlàyé lórí kókó àkọ́kọ́ yìí ni pé tí wọ́n bá bi mùsùlùmí léèrè pé kí ni islam yóò rí àyà islam nínú alukur'an yóò rí hadisi islam nínú Hadis, tí wọ́n bá bi mùsùlùmí léèrè pé ta ni mùsùlùmí èsì rẹ̀ wà nínú alukur'an èsì rẹ̀ tún wà nínú hadith àmọ́ tí wọ́n bá bi onísúfí léèrè pé kí ni ìlànà súfí tá a sì ní súfí kò sí àyà kan nínú àlùkùránì tí ó lè tọ́ka sí àfi tó bá máa yí àyà àlùkùránì sódì lọ síbi ìfẹ́nu rẹ̀ kò sí àdìsí kan nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam tí a ti lè mọ ìlànà súfì àti tani súfì àfi tí ó bá mú àdìsí kan tí ó yí lọ́rùn sí ìfẹ́ inú rẹ̀ nítorí náà alukuraani àti hadisi kò mọ nǹkan kan nípa ìlànà súfì kò sì lọ́wọ́ sí ìlànà súfì kókó ọ̀rọ̀ kejì ìdààmú tó jẹ mọ́ àdìsọ́kàn àwọn ènìyàn ó máa ń wà fún ìjọ ànábì kọ̀ọ̀kan ìdààmú tó jẹ mọ́ àdìsọ́kàn àwọn ènìyàn nínú ìjọ ànábì Musa aleyhisalam òun ni bí àwọn kan nínú ìjọ rẹ ṣe di ẹlẹ́sìn yẹ̀húdí lẹ́yìn rẹ̀ ìdààmú tó jẹ mọ́ àdìsọ́kàn àwọn ènìyàn nínú ìjọ ànábì Ìsá ọmọ Mariam aleyhisalam òun ni bí àwọn kan nínú ìjọ rẹ̀ ṣe di ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lẹ́yìn rẹ̀ ìdààmú tó jẹ mọ́ àdìsọ́kàn àwọn ènìyàn nínú ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni bí àwọn kan nínú ìjọ rẹ̀ bí wọ́n ṣe di oníbídíà lẹ́yìn rẹ̀ nínú àwọn ìjọ oníbídíà nínú ìjọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ni ìjọ shia ìjọ ahmadiyya àti ìjọ onísúfí àlàyé lórí eléyìí ni pé gbogbo anabi kọ̀ọ̀kan ni ọlọ́run ọba máa dán wò. lórí ìjọ wọn. ọ̀gá àdánwò tí ó máa ń ṣẹlẹ̀ sí ìjọ ànábì kọ̀ọ̀kan òun náà ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kúrò láyé àwọn kan nínú ìjọ wọn wọ́n máa yí ọ̀rọ̀ ẹ̀ padà sígbà míì wọ́n ó sì máa ṣe ìfẹ́ ẹnu wọn. àwọn tí wọ́n yí ọ̀rọ̀ ànábì Mùsá padà àwọn la sí yahudi àwọn tí wọ́n yí ọ̀rọ̀ ànábì Ìsá padà àwọn ni a mọ̀ sí nàṣọ́ra tí àwọn kan tún ń pè wọ́n ní kìrìsìtẹ́nì àwọn tí wọ́n yí ẹ̀sìn tànábì mú wá padà sí ìfẹ́ inú wọn nínú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni a mọ̀ sí ìjọ oníbídíà kókó ọ̀rọ̀ kẹta. ẹ̀sìn ìsìláàmù ní ìjọ tirẹ̀ ìjọ rẹ̀ sì ni ìjọ ahalùsùnà wàlìjàmáà tàbí asàlàfíyùn. ìlànà sufi náà ní ìjọ tirẹ̀ ìjọ rẹ̀ sì ni àwọn onítọ̀ríkọ̀ gẹ́gẹ́ bí ìjọ tọ̀ríkọ̀ tìjàníyà tí wọ́n tún ń dàpè ní tọ̀ríkọ̀ nìyàsíyà tàbí fáídọ̀ nínú ìjọ sufi àtúrí ìjọ tọ̀ríkọ̀ kọ̀dìríyà ìjọ tọ̀ríkọ̀ ṣàzìlíyà ìjọ tọ̀ríkọ̀ khaliwatiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ni ìtumọ̀ alùsùn náà wàlìjàmáà? kisi ni ìtumọ̀ asalafiyun ahalu sunna wàlìjàmáà ó túmọ̀ sí ẹni tí ó gbà pé òun yóò máa lo ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nígbà gbogbo àti pé òun yóò máa wà pẹ̀lú àwọn mùsùlùmí irú rẹ̀ yòókù níbi gbogbo nígbà gbogbo láì ní sọ ara rẹ̀ di igi kan tí ó fẹ́ máa dágbó ṣe. kíyèsí nínú nǹkan tí súnà túmọ̀ sí tí tọ̀ríkọ̀ náà túmọ̀ sí ni ìlànà àti ojú ọ̀nà ìyẹn nínú ìtumọ̀ èdè. E àmọ́ èdè ìpérí fún ìlànà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni sunna èdè ìpérí fún ìlànà àwọn onísúfí ni tọ̀ríkọ̀ nítorí náà má ṣe gbé e fúnra wọn o ẹni tó bá wà ní ojú ọ̀nà ànábì á sọ pé ó ń ṣe súnà ẹni tí ó bá wà ní ojú ọ̀nà àwọn onísúfí á sọ pé ó ń ṣe tọ̀ríkọ̀ kí wá ní ìtumọ̀ àsàlàfíyùn àsàlàfíyùn ó túmọ̀ sí pé àwa mùsùlùmí tí à ń ṣe ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ahalùsùnà wàlìjàmáà nínú ọgọ́rùn-ún mẹ́ta ọdún àkọ́kọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe Islam ìyẹn túmọ̀ sí pé jíjẹ́ mùsùlùmí alùsùnà wàlìjàmáà títí wa lóde òní ó ń wà ní ìbámu àti ní àfijọ sí àwọn mùsùlùmí alùsùnà wàlìjàmáà tó síwájú wa nínú àwọn sọ̀hábà àti àwọn tábìọ̀n àti àwọn tí wọ́n tẹ̀lé àwọn tábìáùn nínú súnà ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ohun tá à ń sọ ni pé tí a bá pera wa ní asàlàfíyùn ìtumọ̀ rẹ̀ ni pé àwa tí à ń ṣe Islam irú Islam tí àwọn sọ̀hábà ànábì ṣe àti àwọn tó tẹ̀lé wọn àti àwọn tó tẹ̀lé wọn tí a bá gbé ka orí ọdún àwọn tí wọ́n ṣe Islam nínú ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ àti ọgọ́rùn-ún ọdún kejì àti ọgọ́rùn-ún ọdún kẹta àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí láàrin ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ àti ọgọ́rùn-ún ọdún kẹta àwọn ni à ń pè ní sálàfù asálàfù sọ́ọ̀lì àwọn ni aṣíwájú rere ẹni tó bá wá ń ṣe irú islam táwọn yẹn ṣe orúkọ tá a mọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ òun ni sálàfì tí ọ̀pọ̀ rẹ̀ ọmọ jẹ́ sàlàfíyùn àwọn tí a máa pè ní alùsùnà ni àwọn tí wọ́n ń lo ìlànà ànábìwá Muhammad sallallahu alayhi wa orúkọ méjèèjì yìí ni mùsùlùmí ó máa jẹ́ papọ̀ pẹ̀lú jíjẹ́ mùsùlùmí rẹ̀ nítorí wípé ìjẹ́ mùsùlùmí ó ti pẹ̀ka sí àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì gẹ́gẹ́ bó ṣe ṣe islam àti àwọn sọ̀hábà rọ̀díyàlọ́hù anihum àti àwọn tí wọn ò tẹ̀lé ànábì mọ́ tí wọ́n ń ṣe nǹkan mìíràn táwọn náà sì ń pè ní Islam láti wá padìyàbìdún ó di dandan kí jíjẹ́ mùsùlùmí kó gba ẹ̀yán ẹ̀yán ni ahalùsùnà ẹ̀yán ni sàlàfíyà orúkọ tí kùránì pè wá gangan ni mùsùlùmí mùsùlùmí àmọ́ mùsùlùmí ó ti pín sí oríṣiríṣi ọ̀nà láti wá yan irú mùsùlùmí wo ni àwa jẹ́ àwa jẹ́ mùsùlùmí tó ń lo ìlànà anabiwa Muhammad tí a sì ń tẹ̀lé àwọn sọ̀hábà nítorí pé àwọn ni akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ fún òjíṣẹ́ Allah rọ̀díyàlọ́hù anihum ajma'in. kókó ọ̀rọ̀ kẹrin ẹ̀sìn islam ní àwọn àdìsọ́kàn tó jẹ́ ti islam gẹ́gẹ́ bí àdìsọ́kàn tawhidullah mímú Allah ní ẹyọ kan ṣoṣo ìlànà súfí náà ní àwọn àdìsọ́kàn tó jẹ́ ti ìlànà súfí bí àpẹẹrẹ àdìsọ́kàn ìjọ tọ̀ríkọ̀ tìjàníyà tàbí níyàsíyà àdìsọ́kàn ìjọ tọ̀ríkọ̀ kọ̀dìríyà òun náà wà lọ́tọ̀ àdìsọ́kàn ìjọ tọ̀ríkọ̀ ṣàzìlíyà òun náà wà lọ́tọ̀ àdìsọ́kàn ìjọ tọ̀ríkọ̀ kàlẹ́wàtíyà òun náà wà lọ́tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀kan nínú àwọn àdìsọ́kàn ìjọ tọ̀ríkọ̀ tìjàníyà tàbí nìyàsíyà tàbí fáídọ̀ òun sì ni àdìsọ́kàn wahdatuli wujud sísọ Allah àti àwọn ẹ̀dá rẹ̀ di irú kan o ohun tí à ń pè ní àdìsọ́kàn òun ni ìgbàgbọ́ tó wà nínú ọkàn ẹ̀dá tó dì sínú ọkàn rẹ̀ àdìsọ́kàn Islam ní àdìsọ́kàn tirẹ̀ tí í ṣe ìgbàgbọ́ tirẹ̀ bẹ́ẹ̀ náà ni ìlànà súfì náà ní ìgbàgbọ́ tirẹ̀ tí í ṣe àdìsọ́kàn tirẹ̀ ìgbàgbọ́ tìjàníyà ó wá yàtọ̀ sí ti kọ̀dìríyà ti kọ̀dìríyà òun náà yàtọ̀ sí ti khaliwatiya ti khaliwatiya òun náà yàtọ̀ sí ti ṣàzìlíyà ọ̀kan òjọ̀kan ní gbogbo wọn ṣùgbọ́n gbogbo wọn wà ní abẹ́ ìlànà súfí ní ti àwa mùsùlùmí alùsùnà àdìsọ́kàn wa níbikíbi kò yàtọ̀ síra wọn àdìsọ́kàn islam tí àwa alùsùnà wàlìjàmáà àwa sàlàfíyùn tá a ní ó jọra wọn níbikíbi nítorí náà kí mùsùlùmí kó dá àdìsọ́kàn ìsìláàmù mọ̀ lọ́tọ̀ yàtọ̀ sí àdìsọ́kàn àwọn onísúfí. ẹ̀yin ẹ wo àpẹẹrẹ tí mo mú wáyìí ọ̀kan pàtàkì nínú ìgbàgbọ́ islam ni pé Allah ẹyọ kan ṣoṣo ni kò pé méjì kò ní àfijọ kò ní àfiwé kò sì jọ ẹ̀dá rẹ̀ kankan ní ìyapa sí eléyìí àdìsọ́kàn àwọn oníṣúfì ni pé Allah ó ní àfijọ ó ní àfiwé àti pé kò sí ìyàtọ̀ láàrin Allah àti àwọn ẹ̀dá rẹ̀ bí kò ṣe pé Allah náà ló gbé gbogbo àwòrán àwọn ẹ̀dá rẹ̀ wọ̀ èyí ni àwọn oníṣúfì ń pè ní wahadatul wujud tí ó sì tako ìgbàgbọ́ ti Islam tó sọ pé ẹyọ kan ṣoṣo ni Allah.